لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وبعد السلام عليكم ورحمة الله وبركاته إنني ذو القعدة من المال شكاو وانكا بابا 1437 هجرية iṣẹ́ kẹjọ ẹnìrú ọgọ́t lórí mẹ́jọ. ok oṣù àbàpà lórí mẹ́fà ẹ̀yìn ní ṣìtà látà yìí ok ẹ̀yìn ní ṣìtà látà lórí mẹ́fà oṣù àbàpà lórí mẹ́fà tí ọdọ́ 1437 ó ṣe ní ànúlùmẹ́lá august ànúlùmẹ́lá 2016 karatuwa adé kitabu tawhid muhammad bin abdul wahab rahimahullah babi ka an yace karatu kuwa ne babu احترام أسماء الله تعالى وتغيير الاسم لأجل ذلك ibu jimamu amudu ojo kuni ki àwọn mudu rida tudu jima idungu di ojo ana bi shurai annahu kana ana kuma do akinihi abi shurai وعنه أنه كان يكني أبا الحكم وهم شنكني أبو الحكم شاجفوا به أبو الحكم ما كان أبو الحكم أتاو كده ما كان أتاو ṣàkóhun bí ọkà inú yóò ṣe kàkí ní ọkà odu ma odu ki ayere abul hakam فقال له النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم قال كنه إن الله هو الحكم الله سوكاي وإليه الحكم ugbóhùn lẹ́hùn òṣèlú apapúṣáká rẹ̀ tí wọ́n ní kí wọ́n yà tọ́ka rẹ̀ aláwùsọ̀ka rẹ̀ wọ́n yà tọ́ka rẹ̀ fọkọ́ọ̀lá tàbí ẹni ọ̀nà àkòwòlẹ̀ tako orúlẹ̀ tako òun orúlẹ̀ òun dẹ́wò iná kòmí ìzàtẹ́lẹ̀kù fi ṣe yìn ṣẹ́nkà bómi kalma họlamari ma yí wọ́n ẹ̀rùn dú jẹba àtẹ́wò ní ugbomi máa wà fáhà kẹ́mtù bẹ̀yìnáhùn náà òṣèlú àwọn ṣáláyé àgbàdìmọ̀ fọ̀rọ̀bíyà kúlẹ̀ alfẹ̀ríkọ́

ma ne yake shi annafi ma ne yake shi at-ta'ajjub so ma yake da shi ma at-ta'ajjub da in wule wule wewudu yani kai inyo inyo gbo fa malaka min al-walad wa no mane ke jodumun isi o shelia hmm kechi kuma je ko ile echa echa budu ilam da je kam da toka ẹni máa kùmà dúdú máa yọ la láti ẹni ṣùrọ̀ yìí ó dọ̀ máa ń kí ṣùrọ̀ yìí ǹgá wọn ni mùsùlùmù ǹgá ni abdullahi àmọ́ máa mẹ́ta kì náà rẹ̀ abi o duma do nga nabi sallallahu alaihi wasallam ni faman akbaruhum ana suguyuma qultu yumi nga akini shurai ama tujelingi hengimi shurai ko so yani o de la ki shuraih qala yanhi fa anta abu shuraih wa kuni ta gbalu en oji abul hakim ganu abu shuraih o mo ejete alibu abu shuraih o mo eje rawahu abu dawud wa ghayruhu abu dawud gba pe bo mun babila ikojima una ijodu abodu ki je ike mudu odu payo anabi je mudu le rida eni ma mudu le dun ojo turo yo le ga odu le kome we ko yo ni ki juda al ketin rida o de rida le ti ojima ye dungu do jo to ke ne ke mudi werida etemwire to dale ina mudu ko na aje ingini abajo yi kima da shi shi de ke arida odule shi <coughs> ogo ki ku ha mudu ojo tabaraka wa ta'ala fi ar-rahman ar-rahim al-malik al-quddus as-salam al al ọgbọ́dọ̀ àmọ́dúlẹ̀ ó nẹni kí jí èdè hùn ṣídẹ̀ ẹgbàkẹ̀mí àbùdùmáyí ẹgbàkẹ̀mí àbùdùmáyí tákẹ̀ni kí jẹ́ àbùdùmáyí ní kẹ̀yìn ajódúlẹ̀ pẹ̀kí alìlùmọ̀ arìfà kí dábàkọ́ ànàmí ma kókó alìkíádọ̀ mamdukó tíyàn mamá alìdukó tíyàn ọdúlẹ̀ mdúrẹ́ bọ̀ alimuda ama yóò dúró ẹmu rẹ pẹkọ kété ní kéye ẹn kí alimaali kù dẹ àti alimaali ọyọ àmúdi maaliki ọlàmù ọyọ àjẹ yàtí maaliki lèmúlòk ẹgì hamas ma e e ọjọ́ gẹ́gẹ́ malikil mulku hunu ya ma johe to abigu ma won sha ma johe ene di sha johe allah won sha johe won to ete malikil mulku de to ilem nu ngakini onugunu geun si almaliku njeyin isi almaliku nu izi elio ihamudo yo ma almaliku mhm ehun ke ni gele si almaliku to iya ni maliki beki malikil mulk to alki de ha mi asmaul ali suna ko yajere to wake tune ene ke ji maliki wa ji maliki benen amda ji al malikun e a ji al malikun a e ji al maliku oro yo ngeye wa ko yo amechalu kete to ni huwa allah alladhi la ilaha illa huwa al maliku al oro <laughs> yo aliko so almaliku sodungojo malik ya ngo sodungojo ge ko ma ki maliku yawmiddin qul illahumma malikul mulk so assalam odo jore ona ni keji salam wọ́n da wọ́n bi assalam wọ́n ni keji fatahu inda ni alfatahun hmm? ó nẹ̀nẹ́ kí jí muhsin inda jí alimuhsin tó dá alimuhsin mú lọ́rọ̀ yọ tó àwọn ojú edukọ̀ yọ al alimuharifa ikó mayún ìmúròrò ọjọ́ al alimuharifa máa mayún ní kíwá pàáyé nẹ́kíra ẹnẹ̀rẹ́ nìkejì rẹ̀ ẹ̀wọ̀n tí kọ́ sẹ́ka nẹ̀mí da al'ula ihtiramu sifati llahi wa asma'i llahi amujuwe ojo ma kune kibu kune ki kibu jimama mujuwe ojo maya mudu ojo walau lam yaqsidu ma'nahu ya macha kanini bi maana udulen bi maana macha kanini bi maana ma unugunugu uduleba matini kewo ije no isa kini un ati un un claim ka kini un ati agbo ya ma jo henu ko e bi un mda ji malik al mulku e ma ka claim o gelen e jen olo lam yaksuru ma'ana hore ma ka de be ya bana len o yu ji ma du ngojo to to dale o taka da um al qawaid al musla fi sharh صفات الله شرح قواعد المثلى في صفات الله وأسمائه الحسنى ẹ ṣẹ́rí ọ̀tá kàdá lẹ́lẹ́ lítàkì màdá alkọ̀wáyé lè mùsùlùmí alẹ́ ọ̀nà yíya muhammad salibin usamain òun sí ṣẹ́rí yìí so ìkàmọ̀lá wà ọmọlẹ̀ ẹnkìdìlúgbò ọjọ́ káyídá kàkìdúwà ọmọ ti kàkíní ó dúdú kọjọ́ má dùn ọ́la ń ká níbi kì dùn ún ìṣàkàyàn òun sákì má yẹ níbà ẹ̀dùn ún ìṣàkàyàn taki ma taki ma jẹ ní ibá wọ́kẹ́ dùn wọ́n yọ́n ẹ̀dùn wọn alárẹ̀bù ní àdún alìsí ẹ̀ ẹ̀dùn wọn yọ alárẹ̀bù ní ẹ̀ àdún wọn alìsí ẹ̀ ó dún edu kò wọ́n makọ̀ ní tó yìí ó dúdú máa dún láwọn adọ́jọ́ ká yìí kìdẹ́

ajọfe ẹnẹfẹ ẹnẹbọ kpakutsaka jineka inugbodu inedu maa kitɔ aliɛ ŋa ba ne oyin tsoto bi ne boa aliɛ ŋa egi ɖe oyin tsɔ pataka gbam aliɛ ŋa egi ɖe oyin tsɔ etubi ali ɛn odu edu kala ahoma duŋɔ la ŋu ɛ ɛtsɛ ŋu ɛdu ŋu ede ka yi e, e e da yedu ko amuduŋɔ la ŋu mɛ wɛ kɛ adiɛ nu.

odu ẹ̀kẹ́ náà yìí kọ̀pléènì nẹ́bà súnà níbi sọ́lọ́lá àlùsọ́làmà ń ṣe kó nẹ̀kí mọ́dún rírà ó nẹ́ àkẹ́rẹ́ àti ní ìmọ́dún mi rírà náà ó ga báyìí náà jẹ́ abáyọ̀ yìí àti ẹ̀mọ́dúdú ẹ̀ wà ọ̀rọ̀ kagbágbá arúdé ẹ̀dà orí kàtà máa dumi máyọ̀ ní orídà ẹ́ kàtà mi mọ́ dúdúmi kàtà mi máa mẹ́ kìtàkì dúdúmi ní kì mọ́

askenderi uh, maki ne qur'ani ko ba kwana bu wati ko jun askenderi don ba aba kuma yali askenderi idon i hadithi hadisi amda ali huluka hmm so anaki am ana ma ana kuma do zulkar naini yo taka da huluka ma yani odun odomo e so to dala ibiyene nuna nake je àmá ìyàn tó lè kó nà sí kọ̀ yẹ dodoma tini ne ajan titi ma nanga ba yo men ma na un Radar ma iwa taka du luka takini inene ki je abanele enele ha zil qarnayn qur'an dungu ay wa yasalunaka an zil qarnayn abo abiba meji so zil qarnayn gede boka kini eh qarni meji o ngi si ìdílé gbogbo ọdọ́ dìlíkà sí ọdọ́ dìlíkà inú adọ́ sẹ́ńtúrì àdàbà adọ́ àti kọ́rù máyìnì pọ́pẹ́ òdúnìyà ní ìyá ò tí gbanẹ̀gbanẹ̀ ọdọ́ jẹ kọ́rù méjì abẹ́bọ̀ yẹn hùn hmm, títorí lẹ́mọ̀ adọ́ zil kọ̀rọ̀nẹ́ni ẹn kì í síta mọ̀ adọ́ zil kọ̀rọ̀nẹ́ni ṣe àkíní iná ń kì wúyọ ọgbà ojú méjì ẹn ìdábẹ́ni àkí ìgbà tó dá lẹ́mọ̀ adọ́ àdìgbà méjì abẹ́bọ̀ ọgẹ́nẹ́lẹ́ni ẹn ma kó wa gẹ́nẹ́ lẹ́ so ó dúkì yé yọ ó dúkì ṣẹ̀kù àbọ̀ ẹ̀ṣàkà yí àlíu ẹ̀hùn ti dákẹ̀ yí àlíu ẹ̀nà ìdókà alẹ̀ ẹ̀ṣàkà ní abubakar abakini ẹ̀jí eh, eh, umar abakẹ́jì usman ẹ̀ṣì dákẹ̀ jẹ́ ẹ̀yìn agwẹ̀tẹ̀ odó ìtọ́ ìdí adéhìlẹ̀ anyamọ́ odó kì máa ní màánà níkà àmúdátá tó yàn àtínú ríyàn

ọmọ mayun bàbá ọlá ẹgbẹ̀ bọ̀yà ní ni tó kún àgbàdé bòbìlẹ̀ ìmákí ní àmàmírí àkùnmá ti jẹta yìí àmìrí ẹni kéjì ṣeun kọ́kọ́ má yà ká yóò dúdú ọmọ pé ọyẹ lẹ́gbẹ̀ẹ́ yóò dúdú sí fatima tákàmù ní kíni dára bàbá fatima kéjì kì wá kò wọ́n bí ọmọ gbóhùn nù sẹ́nkù ńlá yàdọ̀ ẹ̀ máa kì yàdọ̀ bàbá mi ni yàdọ̀ kọ́ máa yín mẹ́sàálì ọ̀gẹ́lẹ̀ wàláì yàá pùnú gbogbo bulẹ̀ ìdọ́kọ̀ bàbá fatima bàbá ọmọ lẹ́nu bàbá omi ewu lọ́mọ bàbá fatima bàbá mi tó dá mi sọmọ nǹkan bàbá mi so ya amẹ́ mi máa lọ́kọ́kọ́ ọmọ àwọn ibi maado maado rashidu yi ama wọn ṣe ń dọ bàbá rashidu yìí ọmọ amílẹ̀ ayé ní kẹta yìí wọn àmì adọ ayé amẹ́kùnmẹ́ yá nàmẹ́ ẹdọ bàbá rashidu bàbá rashidu bàbá rashidu yìí kùmẹ́ ẹdọ yà wọ amílẹ̀ ayé òwú yíyan yàn ìyá wọn wọ amílẹ̀ ayé kéjì ẹ̀dá amílẹ̀ so the best thing ṣe àkíní máa dáta máa yan ọmọ ọgbà wọn

láti wá kẹlẹ́ àkíní bóòbù lẹ́sà kà yọ gbá ọba ẹgbàdúkẹ́ ọmọnẹkẹlẹ ní maṣíni dẹmáyọ ọmọnẹkẹlẹ ọlá wọláhù tààlà àlà so kọ́sẹ́ kà nẹ́kú mi ọ̀bọ̀ gágá dánwò ẹ́n eh? mẹ́yà kí ni baba basar mẹ́yà kó baba aminu mẹ́yà kó baba baba so ɔgana lɛ maa maa ma ma la gba maa dɔ ibi babu baabu mɛn bi sɛyin fi zikirila awil a awil rasul baabi akɔla wa ɛnɛ du kia du ya ti si akpa yi hazala ti ehm, <coughs> inu ha in neglect.

وقول الله تعالى ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أب الله وآياته ورسوله كنتم تستهزئون kyanke tuma ne ne ma ma ni iya nga ma ce yi na hudu ya ainu nga na ta wa nal a na shi a shi in kuma haka yi rin ete ta kwala gida yi wayo an ya gbo ife hadisi gida jo ba abla bin umar mai muhammad bin ka'ab mai zaid bin aslam mai qatada mai ni dakhala hadithu ba'd fi ba'd ulayen ne nema shedaba hadisa ne ne shedaba ha yana keji bi ma'ana ona kene ne gbali ishetinyi ma but ma mujima limre annahu Kol qala rajul fi ghazwati tabuk e ba ma duku gu tabuk ba tuna ene kele ka akola ye ni ma ra'ayna mithla qura'ina haula'i ila ma ama chokatu yima kere máa fi kùrọ̀ì bí máa ná a máa gbọ̀karatu bá máa ṣe wáàzí ẹ́n tó ṣeun máa ká máa gbọ̀karatu bá máa ṣe wáàzí ó yẹ àní àmàṣàdúmá a máa pa a máa pa àbíkí alẹ́màdúmá ní gálà yẹ ẹ̀mí wẹ́ gbọ́ kẹ́nẹ́kì sí tálàkà àkíní àmì máa lèmi ni a máa pa ẹ́n tuma ni daga ne yanihi mara aina misila kuro ina ama kpawo ya gida un ya kala kwa ce o yani amam da taba litan haula argaba butunan buku ma tayihu yana ma akpa ba ama akpa tayihu da bale seun ke liga akpa shi nika gina ama akpa tayihu bun ya kuma na ramo ama ami malami ama chokalatu aboki numa manyi buku ma kusho karatu ya kuma na re manye ne gi manya ka kusho karatu nki alibi wazi shili

chineke ata ọ na-akpa e, ya tenini ela ka ete anyị bụ onye alela letuli abụghị m akụchọ kara bi agaghị ibu ọje ele omuchikwu ma koyi ele owo omuchi oyoyoyo jogu ma ata kpe ka anyị ma akụchọ kara ma agala alọ elo ela amadọ elo tegwu ukwu ma akpa ma ma aka mgbo yi ma maalu mama jà kuma ya kpɔlɔ kɔkɔ tsaka yi do ma kɔtsɔ gata akala lɛ lɛ mɔnyi ɛgba du kɛmu da agbina ɛli lɔ ee tsɔkɛ yà ɛbɔ eke nya yɔ wa kama neke kama neke yeyi be nɛ la ni taa lɛ taa lɛ ina o yà ɛdɔ lɛ akɔ gbogbo ma do akɔ rɛ o yà nɛ bi ní anumɔ mo mi a ayi atsɔgba mi kpɛrɛ ati lagos yi ayɔ mo mo yɛn do akini hii. ya tinuku ma dala ton yẹnu ọkọ náà ọjọ́ lọ́nà àti ní ṣìtòrò ọkọ òun àkà omi nìháyì yẹnu lọ́lọ́lọ́lọ́lọ́ ẹni mẹ́la kìdẹ́ wẹ̀hùn jẹ pakúṣaká wà ude juba na ma awuleli more than 20 kilometers da gudun gida fi kwa more than 20 kilometers awuleli ta gudun fi kwa ni ugbo ku wisho ogede onikede laere sinyo ni eni odumi to dija ake la jupa ele ela ti kini jini akide abigide kpunge ti kile ba emi ha ibi to wa mi taale taale ba egba duk ma ya kini ama pa aje ma chunga lagbe ni o gudun ma ko eli mara ma enihi amakpa atayi hu eha igbo ku ma ma din yo yosuna ta ti bugi jokatu yo ma din yo yele abeka ma din ya yi so ina debi tele won awon ne bi yabu enihi niki ye ti ko ne ko ne ti jabo ne ti jabo pa ya ya ngi yele je ngale hm ya niki ye ti ki angi yu je ngi je o dogo ne kene tala ka mune daje kene tala ka mune duya alo mani amela on yi bobule ne yon bo me bo ma ba ma pa na gele ni ame an e o leji o leji ame agbo yan yo to o yo ki dale ola wa akwala akizabu alisina ibo ka mɛ aŋɔ aremi aba ma akpaba amɛdɛ mɔbɛ akpa aŋɔ ba ma akpana akizabu alisina alisina ma ko ma ŋɔ ibo ka alu ma se alu emi tili kɔfi tsaka bene ka ma ba idɛ mɔbɛ ibo ko alisinɛtu alisinɛtu se alu dɛ Eh? ọ̀rọ̀ yá kí ni wọ́n tẹ̀ ṣáàdù wọ́n tẹ̀sí fún alìsínà tó hùmọ̀lì kẹ́vìn alùmọ́ èmi ìgbàjẹ̀ màá ní èmi rọ̀ ẹ̀lẹ́kọ́ wọ́n alìsínà tó hùmọ̀lì sùúrì màá wọ́n dàlùmọ́ kàdúmẹ́pẹ̀ ní ẹ̀bí ẹni wọ́n lá àjìbẹ́nu ìndẹ̀lẹ́kọ́ yìí

ẹ̀rẹ̀sán ṣẹ́gbẹ́lẹ̀ ìdí ìgbélé dédé ó ṣe ṣíta tó ẹ̀nà ìdí ìwú ìnà bú ọ̀là ẹ̀rù kìkà yà nípa kúṣáká ẹbá ya ìyà tí nìbọn náà yà àní rasulullahi sallallahu alaihi wasallama àníbi oníṣẹ́ na òyìn àbọ̀ náà rẹ̀ wà sàábù ya àmáyà mi sàábù ibi kùmà sàmà bùkàtù e ni ìnàlẹ́ kẹ́ wọ́n bú ibá agbójú àmà àpàdé ìnàlẹ́ wọn sẹ́ríkì mùsùlùmí kì wọ́ ọ̀sọ̀kòtò yìí ìdé ìnàlẹ́ lẹ̀ ṣé usman dán fódì o kìgbà dìníà ó yá nẹ́yìn ìpògó yá nẹ́yìn ìdé ìnàlẹ́ àmì sàábà níbi kùmà wọn ṣòwò ju àpàpá níbi máa ɛn abogbele abogbele wa alumade kɔnyi wa kojaka ɔlá tẹ́ ẹ̀dọ́ àbẹ̀gí dọ́n tó tó dáálẹ̀ fọ̀kọ́lá lè áwùfò ibùnù máàlìkì tákẹ́nẹ̀ máa dọ́ áwùfò ma máàlìkì ìdọ́mọ̀ rẹ̀rẹ̀rẹ̀ kò ma bá ma pàá ẹgbẹ̀ abámẹ́lẹ́ ene malu de unugu unugu olale maka ye gbon e o jola yin gide mi abaye tinya yin kwe kwe kpe kpe kwe kwe kwe ama kato ogele ama amdali ama me ma ga me awon chakasiri dukunga on kali ga

wẹ́kẹ́m dàgbò wọn onye ni kẹdẹ́pítà ọ̀làkẹ̀kà yìí lúgbà máa kọ ẹbá èmì ẹ̀rọ yìí wà láàkì nẹ́kà mùnáfikì wẹ́kẹ̀ wú mùnáfikì ẹ̀ṣẹ́ yìí mùnáfikì ẹ̀ṣẹ́ yìí ẹ̀hùn wọ́n láàkbìrán yẹni ṣéékú mọ́ ìkóhùn àníbi oníṣẹ́ ọjọ́ sallallahu alaihi wasallam ṣéékú mọ́ ìkóhùn fàzàbà áwọ̀ ìlà rasulilá wọn ni áwọ̀ fipá nà kílò túbà níbi sallallahu ta'ala alaihi wasallam torí kí yákọ̀lá takone kelelele on ki kolale taki irula krabani bi sallallahu alaihi wasallam wa qad irtahala wa rakiba nakatahu itravu ilule bolo enwe enwe enwe re un igweguta taki ne kira taki akrabani bi فقال تكي يا يا كان النبي صلى الله عليه وسلم ان ونسوجو انما كنا نخوض ونلعب ونتحدث n'u ahinu nga ma mata o ma lika macha kanaka lwa maka amanu be acha kwale unao cha kwa ngao ba kwana ge imi aroi na na duki je ada lugunya ma ke aka ma baba wallahi ina ilinge bu ama pa ka ama kwa mu da chukuna hm, ama kwa mu da die e ka gbogbo akara bo ji anibi unga bumana yi shenki nune in particular kichola keju enile yakini enabane eh ya chukuna ina e ka ma ni jabu ta ga bina duba bugu akara buji sayyidina na khadija man aisha radiyallahu ta'ala ana ina duke ba ma ni jaba ibole na ne bụ buma ene ki ki chali keju ntolo is possible ko ne achene ga ne ga ga ati. abe si den he ina be ka ma ma mi jabu ko le kunyoji ma to ogba pastor ma ja gbadu hai ti amena alati kuma ki jabo amadomo shakini ama ama alati mm shama shani ijabu ni alati amune chamune ameneala chii oma kihijabu jima makubu jima so iraq rabani bieni ainun amata iya ngamana shei wanatahaddathu hadith ar-rakbi mm. na hadiyewu o ṣe lóun correct أن هديته حديث يا جمدي ونتحدث حديث الركب uluka ngana cheiva uluka amene ule arakbi chamene ule de travelers warakbu asfala minkum arakbu arakibu shene ule kale arakbu sàmẹ́nẹ́wò lẹ̀ travelers sàmẹ́nẹ́wò lẹ̀ alimusafirun abokuma tẹ̀wò jẹun olùkàmálẹ́ ńà náà ṣe é níbi ọ̀là náà ń akọ̀là abokuma ma lẹ̀ ẹ̀ ẹ̀rùn tó bá ń. nakuta ubihi anna tariqa adu bɛgbali adu gulɛ rubi mɔgɔ k'a mɔ na abali yorubi ɛhɛn ɛni olukale ŋa n'atsi oluka aka mɛ yɔna mɛ oluka mɛ n'ata yɛ n'alu mɛ mɛ du gulɛ rubi gulɛ ma ŋɔwu mɛ ɔla ŋa o ŋa kpa ɛmu da ra ko ŋa mu yɛ kan wɛ ŋa ko ŋa ŋa kan wɛ kama akpa bi ama akpa se mɛ iya ainuha kama jata qala ibn umar sayyidina um, umar bin ibn khattab radiyallahu ta'ala anhu yani ka'anni anzuru ilayhi yani unga kijura na kede unga na gale muta'allikan bi nis'ati nakati rasulillahi sallallahu alaihi wa sallama hmm mu'ayyin wasu da mai mu ihe duka ka ile nwa ya gbaga ewu ìdábìnrin kí ọ gbogbo kọ̀mpútà máa tí ẹlẹ́kọ̀ọ́ ìmìíràn wọn. so yẹ́nìí ká ní anzuru ilé yìí mutaalliqan bini saati na akatu rasulillahi sallallahu alaihi wasallama inu ngeliye ne kede ngeliye ne kede ba mutaallikon ilo ilonyu bini saati ilonya uta ago ago agora kumia nebi emulonya agora nebi lele bima na ikaju ilonya agora kumi anebi rakumi na anebi kunyira kumi unalu taki ma ma akile hen ubi o obiagora kumi anibi to den wa inna alhijarata tankubu rijlihi ukuta na danyere ina ina gonyi ina gonya anibi anibi dawo ka gwa kai bola kuna kai inna ma kunna na kudu wa nalab iya ngana na ayi ngana na ya ya kana kai ba ogale ukuta na danyere igonyo agora kumi lara kumi naho naho alu en na aba na ka ni abillahi wa wa rasulihi kuntum tastahzi'un yen ojo payo onucheun wa paya ojo ponuche ojo unga maru ti ayi meru tukei men ndu ku meru tuke men e, e, etene etene ne ka rimi yu ka cho e, cho cho emi edo mu kwan emi jagwan amune tala ka ke kola lubuma takim abubakar hmm taki mudu sayiduna abubakar ya kola wala taki ingoci cani dan da bakar tan ingom di unugu ga nebi ngen ya kola ya ashi na nga nebi ala ki mami mola ne nga ne aliku oh amaro oji oji facebook imamu imamu imamu makka ikma ga kini mahir al muaikili oji facebook page ó di máa mọ̀mọ́ kẹ́kẹ́ àná mọ̀ pé sọ mi máa mọ̀ kẹ́kẹ́ ìlú mà ṣe yín sídé ìṣẹ̀lẹ̀ kẹ́ ìhùmá ìṣòwòrò ṣùrẹ́yìn òun ṣì náà ìdè kejì so ẹnẹ́ ẹ̀nẹ́ máa kọ́ in activities kò eh, máa pẹ́wọ́n mọ́ ìmáàmù medina ọgẹ́lẹ́ màṣẹ́ lù ó ka ìhùmá ìléwà abuja ọjọ́ ọjọ́ yẹn ti ọjọ́ wa bùjá wọlé ọ̀nàlẹ́ tí ọjọ́ wa wọ̀nyí o yes taki madabi ẹ̀nà máa dọ́ dr isa alipantami rabi announce kàkí ni kí yíwa wọn lẹ́yìn àná yìí dání madabi wọn ṣe tọ́ níjà kí ẹ̀dá next week or ìjọba ìrìnyà wa medina ìdá yàrá ti wáàzì nàmi wáàzì àti ṣe gbogbo kí á ọ̀ṣọ́ taki dàbí ló màá délé àkíní sọlá àpòlùbọ̀dá yìí. to amenilire abegide ma ti tupe ina dan so en nake huma ni ne ma do ma he o yi facebook page wo oh, ya ka en hun ado yoka ma chulu ka ado yoka ado jogide my word is true olo adin islam ka hun hun gbon ide ida yi abi da Ma bi to maluti ma mi kelma do e masalashi le ma da kuma di kelma mi ji jal bona àwọn yẹ géètì mọ́sálásí màjá akọ̀ọ̀là ọ̀làjọ́ lè yẹ pa ọ̀làjọ́ lè yẹ nínú ìmáàmù ó dá ọ̀lẹ́wọ̀n mẹ́ka èdè ẹ́ máa nínú ọ̀là sẹ́dínà abubakar wọ́n aliyu ńlá máa kọ̀lẹ̀lẹ́ ni aliyu kàmáà ame adebɔŋe le ŋmɔ kɛ dzɔhɛ o bia nibi ɛnɛsan mɛ tó ní ɛgà kìíní sɛnɛ aliɛ tó kɛ ame adebɔŋe le ŋmɔ kɛ adzɔ fɛ yi ɔkɛ lɛ ŋita yɛ ɛnɛkɛ yɛ no sɛnɛ abakar òun atukpɛ kòmá ɔkɛ lɛ yi yi tɔ ɔla ka yi mi ka yi yɛ nihi. Eh, imam enwe ame akara meziri imam ya nu enke ya chinga mele ene n'ihi, abakara etukwe ka ya jofe ene ya gini n'ihi umar etukwe ka me adebo abakara etukwe ka adebo ene ya aliyu e ha tukwe ka me adebo ya mo ka ya ya ya ya يعني متى الانتخابات ايوه ما تجابيني because òun mi kò máa ti yàrá táwọn máa kọ̀ láyé lẹ́kì tí bẹ́ẹ̀ máa dẹ́bẹ̀ ogun ọ̀rẹ́ máa mi ni ọ̀lẹ́ ilẹ̀ wa ẹni ilẹ̀ lè ga lè wúdu mi ẹ̀wọ̀n àmì ẹ̀wọ̀n àtẹ̀tẹ̀ lè jàmẹ́ àkà àbáyé tí kàmẹ́ lè ga ìjàbí lè ti kàmẹ́ yẹnẹkẹ́ jọ ẹ̀sùn ẹ̀yìn lè mẹ́ ẹ̀yẹn nù wẹ́sí nù yùn wẹ́sí yìí.

anya ji nwa tibitele to ebe gi ngoja ne unga di confusion to wa mai akidere inhi tural e e dojo pa ni bi ko aya un e du chuke abe ke du jeja inyon e du chuke abe ke du jeja inyon shengi mali mi achi wazi ba eh shengi mali mi achi wazi egbo abebo ma ajo ma achi eh

aka yaki ni to o jame mi ogo ko jame mi ta ba yo ike re eh ama che ma kini mi yo ogo ki ume mi ere ta ku nge wa che wa yu nge che bo nge a che ma mi yo ta ku eke ngo wa na gwa ye ni agwa cha ka ju jame onu ni abo machakolo gele ba. Allah ki aka yo

ma yaltafitu ilayhi aba nabi do anabi de jubi benelenu o ma yazidu alayhi aqalu minhu tagalale abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un ojo pa ya nko nu seun medu cha medu medu chukei takwa koshe gide un jagini wa hiya al'azima shu koshe uja al'ula anna man hazala bi hadha fa innahu kafir ene duki yola ukaba na gide ti pa yọ́lá ọkà abánagidẹ́ ìṣe pọ̀ ojú pa níbi bá nílẹ̀ ṣe káfìrí ìṣe subhanallah àtẹ̀káàmù ni máa ṣe káfìrí yọ̀yọ̀ máa lọ́lá ọ̀lá abánagidẹ́ na ibà máa pa àmà a ṣàbá ẹgbẹ̀ ẹ́ máa ní ẹ́ kàkà máa pa ṣàbá ẹgbẹ̀ àníbi ní na àdọ́mọ ẹ́ àníbi bí nẹ̀mí káfìrí an na haza tafsir al'aya bayan da gidai shi wunshi ma na ya gidai fi min ene duki yawon lace kai na min kana wala na duka ce ga wuce gidai ce ba to wani ya akwala wajen mu ce na ishi bai gbele kete kai na min kana whoever he is or whoever he might be a salisa a kẹta alfarku bai na namima a kparu ce dagba dai imalu ike fa wannan sihata lillahi wa rasuli manyu ibe edu ibe ya liba ọjọ́ pàhárùn-ún ṣẹ́wọ̀n akwaru ce za gbadin abagina akwarun ọ̀nà yíya imamu nawawi rahimahullah ọjọ́ kí lọ́yẹ̀ jùmọ́ mi ìṣàtìkú àtàbálẹ̀ ìyàkọ́rù kì dágbàdé ìmáàlú ìṣe ìwúkà àwọn ọ̀tàkàdà nínú ọlákó náà kà mọ̀ mádọ́ kà pàdé òní ìyànà líkó náà kà mọ̀ mádọ́ àkíní ìmáàlú ìṣe ìyàníkó náà kà mọ̀ mádọ́ àkí ìmí ìmí ìṣe ẹ̀rọ ìbọ̀tì mọ̀múdà ọlábà kọ̀ndíṣọ̀n níkà ṣẹ́ńkẹ́ gbọ́

torí dọ́wọ́ abájọ ẹ̀bá ẹ̀dọ́ ẹni kì í fẹ́ pàmà rẹ̀ àmà lẹ́nà tí ní kẹ́ àvọ́ ẹ̀dọ́ so that kí bókù máa kọ̀rọ̀ alẹ́ fún àríkà because alẹ́lẹ́ ìdáṣì pàdé ní ọ̀yọ́ ní àti kò ń ṣe àbẹ̀kẹ́ àti kò ń ṣe ní ìmàlù ní yá ṣe dẹ́ bọ̀ sígidẹ́ má dé ìkìmàlù ní sí àdẹ́ ìyàníkì àtúpẹ̀kẹ́ dúdú ní ọkọ̀ ìyá àtúpẹ̀kẹ́ má dúdú ní yéé dú kìdàbẹ́ náà kí ní ẹ̀ńgẹ̀ bí ẹni dákẹ́rẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ má sí kẹ́ dúdú ẹni lẹ́yìn

muna tun to ke na kiyaye relationship we kun to de gba kya de ma be kya lo lele kya a shi alu gbo la ba ne gide ko ma de kide ki malu shan ko ne ya mu gba ye ni da ma che mole le ya ko pele no mu gba ko ma ba ye na tu yeun tu ke je ba ene le ka ko go gene ya kare bele o gale nga de ta ke ku shan lu

ìgbàgbọ́ ìnílẹ̀kúta mẹ́rùta pààlà lè kú ẹ̀yà ní kọlọ̀gẹ́lẹ̀ dún nípa wàláhì ní kọlọ̀gẹ́lẹ̀ dún inú gbé gáàmà ẹnùọ̀lẹ̀lẹ́kẹ̀ àkànún òyàngẹ̀ àti ní yíwá máa ẹgbà bí wọn àgúkà yídi ẹgbà bú ẹgbà yítọ̀ ọ̀gẹ̀rẹ̀ ẹ̀ẹ́dìbẹ̀

choma iwe mumini ke maliu kakine ola kanwe agba ya da che okada e uma luma aju kwene ki mola ba kwa mumini oda ko tanfa take ke esia un anye ni ki she ni epio iwo kikile da ko mere imada ale uneke e kan oji ile amune duku matini ni kamo na kologele uma ba mamda chu depe mamda chu munu blelo luka ya kera ma yume ha ya ma mbune

eh wọ̀lì ma ẹgbẹ̀ mi lèwúdò nù ní ṣe òun ẹbú nà wọ́n yọ ẹbú wà níbi ẹbú dáàmà lílẹ̀ lèwúdò rẹ̀ ní lèwúdò iná ma bọ́ yọba níbi òun ìka ime ma mebie mba ke bie danga bie danga ye bie danga te me bie danga danyi ya eh bie yi eh iye ko da ku ga no ai ko ga ma gba yi le yo yo yo yo e de ge bo yo re ge ba ni bi ene du ka du sho ho en en yo lo ku e ni han so ma ti ni ko seun kì í mú ọ̀la ìgbọ̀ ọ̀la ọjọ́ má bọ̀kọ̀ bẹ́tà tẹ́ no no no no òun ka òkú èkè ẹ̀dẹ́ bá ṣé ká máa ọ̀la máa hùwà nì ìhì ọ̀lẹ́ wọn kú ti gbọ̀n ògbọ́dọ̀ àmúnẹ̀ já mi ni ni

so alghilba ala adaila eneki eneki eneki eneki imani ki ma ki al bojo malimi inike jujali abe wale sabi me aye eneki

ala àdáìlá tó dẹ́hùn ìtò òun bá ohun tó ẹ́ tó lè òun nólùlù àkàpà nólùlù lè wòlè ẹ̀kẹ́lu annaminal àdárí máa láyánbẹ̀rí àyíkòbàlù ìnàmì úzùrí excuse ẹ̀bọ̀dọ́mọ̀kún náà dùn mọ̀ mátíni fún ẹ̀kí gbà yìí ewu bíẹ́ kẹ̀dàbídá ọyẹ̀ ẹ̀ ní ma ọlọ́mọ gbẹ́gbù pakúṣáká kọ́lọ́tọ̀ akẹ́wọ̀ làrẹ́gẹ́ lèwòdó ọ̀lá lèwòdó ló ọ̀lẹ́gìdẹ́ lèwòdó ọ̀lẹ́gìdẹ́ lèwòdó amọ́nà ẹ̀chàkà ní ìjà gbólógún ma já kẹun lúgbọ́ ọ̀nà ẹni ìgó wẹ́ máa ti ìdà kúrò jàrin mi àmá tún kẹ́jì jẹ́ pọ̀ wẹ́yà jẹ́ yìí hey háhàí máa bàbá ẹ̀ pádágo wọ́n di ọjọ́ ẹ̀ kẹ́dẹ́ ọ̀kàtà wọn àti nìyí kàkàkú chakẹ́tọ̀ ọba

kẹkúta hàlà níbi ìdábìnà àkọ́kọ́ ìyá jẹ́ ọ̀lọ́ ọkọ̀kọ́ ẹ̀ jẹ́jẹ́ bá títìgbẹ̀kì àdí ejú yánà ìwádùnyàbọ̀ ẹ̀yìn ni a bá yà bóbulẹ̀ àyà bí wá ọkọ̀ máa rí dọ́m سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ناتي نكاب كم يا أنا أمي أنا